قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون فإن تولوا فقل آذنتكم على سواء وإن أدري أقريب أم بعيد ما توعدون إنه يعلم الجهر من القول ويعلم ما تكتمون وإن أدري لعله فتنة لكم وما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 ọlọ́run ọba tọ́já sí pé òun náà ni ó tún dẹ̀mí wa sí títí di òní kìí ṣe mímọ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa àyèmáyé òjò ló ti rọ̀ èyí tí ilẹ̀ ti fàmú kí ọlọ́run ọba kí ó má ṣàjẹ́ kí ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa kó gùn lérí ẹ̀sìn Islam àti lérí ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtọ̀rọ̀ ìkẹ́gẹ́ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwa tí a bá tó tẹ̀lé ojú ọ̀nà mọ́ títí di ọjọ́ ọ̀gbẹ́ndẹ̀ alqiyama ààbò ìfọkànbalẹ̀ lérí ẹ̀mí lérí dúkìá kéèyàn jáde kẹ́mi rẹ̀ ọ balẹ̀ kọ́mọ̀ sí pé ṣé màá délé padà báyìí kọ́mọ̀ sí ewu kọ́mọ̀ sí ìpayà lérí dúkìá èyí téèyàn fi sílé àbí èyí téèyàn gbé dání nígbà tí bá ń jáde àbí tí bá ń ṣe ìrìn àjò ìkẹ́ ìtọ́já sí pé ó ga jù ètò ọlọ́run bá máa ń ṣe ni tó sì já sí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun lọ panupọ̀ lérí pé ààbò nǹkan tó ṣe pàtàkì ni ṣùgbọ́n tí a bá wo àwùjọ wa lónìí a rí i pé n ti jẹ́ ààbò security yìí a ti ṣe àfẹ́kù rẹ̀ ìyẹ́fà tó já sí pé kí nìkan tó ṣokùnfà. So nǹkan tí ó ń jẹ́ kí ààbò kókò nínú ìlú kí ni ọ̀nà àbáyọ fún nílànà Islam èyí ni nǹkan tí a fẹ́ máa yírí wò nínú àwọn àdánilẹ́kọ̀ọ́ èyí tí a bẹ̀rẹ̀ lónìí pẹ̀lú ògo Ọlọ́run síwájú ká tó lọ síbi eléyìí a báwo ni ọlọ́run bá ti sọ̀rọ̀ ntí jẹ́ ààbò táfi mọ rírì rẹ̀ púpọ̀ pé ọlọ́run bá wa subhanahu wa ta'ala kò fi nǹkan tí jẹ́ ààbò lérí ẹ̀mí lérí dúkìá lérí ọmọlúwàbí kìí ṣe nǹkan tí ọlọ́run bá ti ó mú nǹkan kékeré lára bí alukur'an bó ti sọ nǹkan tí jẹ́ ààbò ó ní pé ó ká máa báwo láti mọ̀ yí pé ààbò wà nínú ìlú tí wọ́n bá sọ pé ààbò wà nínú ìlú téèyàn ò ní tan rẹ̀ jẹ tí ò ní já sí pé yọkàn máa depend lérí nǹkan tí ò sí depend lé lórí pé bọ́yọ̀ òun gbọ́ròyìn kan abóhun ka pépà ní téèyàn fi mà pé ààbò wà nínú ìlú alukur'an ó fún wa sábà lọ wọnú sọ́rọ́tù sábà àyà 18 ọlọ́run bá sọ pé waja'alna baynahum wa bayna al-qura allati barakna fiha quran zahira. وقدرنا فيها السير سيروا فيها ليالي وأيام آمنين ọ̀nà ọba ń sọ nípa ìlú sábà èyí tí ó wà nílẹ̀ yemen àti ìlú sham ọ̀nà ọba sọ pé láàrin ìlú méjèèjì yìí òun fi sáàrin wọn àwọn abúléko èyí tó fojú hàn tó ti pé tí wọ́n bá ń rí kọjá lọ wọ́n máa rí abúléko lọ́tún lósì bákan náà lọ́jọ́ sí pé ibùsọ̀ bí wọ́n ti máa rìn òun pé gbogbo rẹ̀ fún wọn pẹ̀lú fọ̀kànbalẹ̀ tó ń ṣe láti ilẹ̀ yemen sílẹ̀ sham yìí sírò fi ha layaliya wa ayyaman aminin ẹ̀rìn bó ṣe wù yín yálà lọ́sàn-án ni o àbí lálẹ́ ìyẹn ń tọ́ka sí pé ìlú tó bá ti já sí pé ọ̀sán nìkan lèèyàn lè rìn kò lè rìn lóru kọ́yan fáńdá kò sáàbù ń bẹ́ẹ̀ ìlú tí wọ́n ti ń lu kónlé ó yálà láago mẹ́wàá ni o àbáago méjìlá àpẹẹrẹ yìí pé kò sáàbò ni ẹni ìlú tí yẹn bá dé tí wọ́n sọ yìí pé àìjáde alẹ́ ń bì o tó bá ti da méjìlá so ọgbọ́dọ̀ wọlé kó ti mọ̀ yìí pé irú ìlú bẹ́ẹ̀ kò sáàbò ń bẹ̀ ìlú táàbò wà ó ní ìlú tó sọ yìí pé yálà lọ́sàn-án ni o àbí lálẹ́ ni o ọ̀ láǹfààní àti rìn ẹ̀rí pé ọ̀nà ọba wa subhanahu wa ta'ala ọ sọ fún wa pé síru fi ha layaliya wa ayyaman amini ẹ̀rìn bó ṣe wù yín lóru àti lọ́sàn-án tàbá wo orílẹ̀-èdè wa pẹ̀lú nǹkan tó lọ́wọ́ bá sọ yìí sáà lè rìn lọ́sàn gan débi pé a rìn lóru pé àtọ̀sán àtòru ìlọ́jà sí pé ọmọnìyàn ò fi àyàbalẹ̀ mọ́ kò fi àyàbalẹ̀ lọ́wọ́ wípé wọ́n kidnap láti lè máa fi béèrè owó àbí wọ́n kidnap ẹ̀ láti lè fi ṣe ètùtù ọlà àbí wọ́n kidnap ẹ̀ láti lè gba ọwọ́ rẹ̀ àti oníranran àwọn àwà àbàjẹ́ ètí ń lọ nínú àwùjọ wa. bákan náà lára nǹkan tí ọlọ́run bá tún sọ fún wa nípa pàtàkì nǹkan tí jí ààbò nínú ìlú ọlọ́run jẹ́ kó yé wa yí pé ibi tí ààbò bá wà ó ní ètò ọrọ̀ ajé rẹ̀ iná ní máa ń da ní máa ń wú gọ́gọ́ ibi tí ọba ti sáàbò ètò ọrọ̀ ajé rẹ̀ yọ tákìtì ni ètò ọrọ̀ ajé rẹ̀ kò ní lọ déédéé torí pé ẹni tó fẹ́ ìnfẹ́sì síbi kan yóò ti sọ́dọ̀ ibi tí ń lọ sáàbò wà ń bẹ̀ tí ìbá ṣe pé nǹkan bá rọ́ lóyàn ìní ó rí pé àbòsí nínú ìlú kan yọ wà lọ kówó rẹ̀ bẹ̀ láti lè lọ máa fi dókòwò ààbò ó máa ń fa kí àwọn tó ṣe pé wọ́n fẹ́ ṣe okòwò kí wọ́n lè wá sínú ìlú ààbò ni ó fà á yẹ lọ́nà ọba fi sọ nínú suratul Qasas aya fifty seven nígbà tí ń sọ oore tí ọlọ́run ọba sọ fún àwọn ìdílé Quraysh látara àbùtọ́ náà ọba ti fún wọn tó wá fa kí ọrọ̀ ajé wọn kó dáa bó ti tó àti bó ti yẹ ọrọ̀ ajé wọn ó tayọ gbogbo ọrọ̀ ajé èyí tó wà nínú àwùjọ lágbàáyé ní jọ́nà lọ́n kí ló fà á torí pé ọlọ́wọ́n bá jogún ààbò fún wọn ọlọ́wọ́n bá sọ nínú sura tí a sọ yìí pé wa qalu inna tabi'il huda ma'ak nutaqattafu min ardina awalam numakkin lahum haraman amina yushba ilayhi thamaratu kulli shay rizqan min ladunna walakinna aktharahum la ya'lamun ọ̀nà ọba sọ nínú ayaye láti dé ìsẹ ọ̀rọ̀ padà sí àwọn Kùráíṣì lẹ́nu wípé eré ànábì inna tabi'ul huda ma'ak ọ̀nà ọ̀là tó mú wáyé ọ̀nà táàfi sórí eré ayé àti tọ́jú ọ̀gbìn alkiyama tó mú wáyé tá a bá ti tẹ̀lé ọ̀nà taqattafu mina ardina wọ́n ń tẹ̀lé ẹnìkan nínú wa tó ti pàwọ́ náà lábí tó ṣe pé síwájú gbàùn kí wọ́n tó sọ pé ọjọ́ ànábì ọlọ́run ẹni àpánlé ni wá ẹni tí ọlọ́run bá fún ní ààbò láàṣẹ torí pé síwájú kí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí wọ́n tó gbé dìde àwọn aráàlú Makka ẹni ìfọ̀kànbalẹ̀ lọ́lọ́run bá ṣe wọ́n gbogbo bí tí wọ́n bá ń lọ báyìí tí wọ́n bá ti rí wọn yálà léèyàn kan ni o àbẹ́yàn tó pọ̀ ni o wọ́n lè pe ah, àwọn aráàlú ọlọ́run ọba nìyí kò sẹ́nìkan kan tí máa tampa pẹ̀lú wọn kò sẹ́nìkan kan tí máa fi sùtá sí wọn ìyẹn fàtọ́jà sí pé ààbò wà fún wọn nínú ìlú maka ààbò wà fún wọn tí wọ́n bá jáde wọ́n wá ń páyà yìí pé tán bá tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam nísìnyí ṣé àpọ́nlé táwọn ń rí tó mú ààbò wáhùn táwọn ò ní sàfẹ́kù rẹ̀ ọlọ́run bá wá dé sí ṣé bọ́lá ọba ló ṣèyẹ fún wa lásìkò ìgbà tí wọ́n ti gba islam tí wọ́n bá gba islam ìtumọ̀ ẹ̀ ní pé tó ga jù ú lọ ọlọ́run bó tó ṣe fún wa ṣé bí òun lòun ṣe haram ẹ̀yẹ ní ìlú maka òun ṣe ní aminan ìlú tó ṣe pé ó secure kò sí ìlàhílo kankan bẹ̀ lérí dúkìá lérí ẹ̀mí látara wípé òun ṣe ìlú maka ní ìlú tó ṣe pé ààbò wà ìfọ̀kànbalẹ̀ wà ń bẹ̀ yóò ṣe bá ìfẹ̀mọ̀rọ̀ tó kú léṣẹ́ gbogbo àwọn olóko pátá ni wọ́n wá máa ń kó okòwò wọn wá sí ìlú maka tó ṣe pé ìlú maka ìlú asálẹ̀ ni kò sí nǹkan kan tó ṣe gbé ń bẹ̀ tó bá ṣe pé bí ilẹ̀ ṣe rí òun náà lọ́jà sí pé nǹkan tí yọ́ máa jẹ́ jíjẹ mímu fún wa kò sí nǹkan kan tí a lè rí nílùú maka ṣùgbọ́n nǹkan mèremère nǹkan tó dáa oníwá ń wà fún wọn tí ò sí fáwọn aráàlú mi tó ṣe pélẹ̀ wọn dáa látara pé ọlọ́wọ́n bá fi ààbò sínú ìlú mọ́kà yẹ́ wá fàdúbọjá sí pé oníranran àwọn èèyàn òun náà ni wọ́n kó ọrọ̀ ajé wọn wá yóò ṣùgbọ́n ilé yìí samara tó kò lè ṣe gbogbo nǹkan tí jésù tútù tí kò lè wù nílùú mọ́kà òun náà lọ́jà sí pé wọ́n kó wá bẹ̀ gbogbo àwọn nǹkan èyí tọ́já sí pé wọ́n wá bùkátà sí rizqan min ladunna àwa la pèsè eléyìí walakinna aktharahum la ya'lamun ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ wọ àyà yìí ọba ó ṣàlàyé bí ó ṣe fi ìfọ̀kànbalẹ̀ sí ìlú mẹ́kà kí ni nǹkan tó bí ní tó bí náà ni pé ètò ọrọ̀ ajé wọn dáa ìyẹn ń tọ́ka sí pé alukur'an ó jẹ́ ká mọ̀ bí ìfọ̀kànbalẹ̀ bá ti wà nínú ìlú bí ó bí ilé ronú kọjá sí pé kéèyàn ó fi lè ṣe oníranran nǹkan tí ó máa ń fa àníbánú òlu yóò wà fáwọn tó jẹ́ ọmọ inú òlu gàgà nígbà tí fọkànbalẹ̀ bá wà tí ráàyè kẹ́kọ̀ọ́ tí ò sí làhílo tí ọjà sí pé àwọn ọlọ́pọlọ wọn wọn máa gbin apá àbí kí wọ́n máa fi hàn gbowó ọlọ́wọ́ bá jẹ́ ká mi léyìí nínú suratul Hijr aya 82 ọlọ́wọ́ bá sọ yìí pé وكانوا ينحتون من الجبال بيوتا آمنين ọlọ́wọ́ bá ń sọ nípa àwọn ashabul hijir láti ọlọ́wọ́ bá dá fún wọn látara yí pé ìfọ̀kànbalẹ̀ tó sí fún wọn ó fà kí wọ́n lè ronú kí wọ́n sì ṣe àwọn nǹkan tó ṣe pé téèyàn bá débẹ̀ èèyàn mọ̀ wípé ah, ṣe tẹkinọ́lọ́jì ti wà lásìkò wọn ni ọlọ́wọ́ sọ pé wọ́n á máa fi òkè wọ́n á máa fi dábìrà tí wọ́n fi kọ́ ilé tó ṣe pé èèyàn mọ̀ wòye pé ṣé àwọn èèyàn náà ló ṣe léyìí àbáǹjẹ̀ àná àmì ní ìkílọ̀ bí torí pé ìfọ̀kànbalẹ̀ wà nínú ìlú kò sí nílò àhílò bákan náà lára pàtàkì tí ọlọ́run bá tó jẹ́ kí a mọ̀ nípa ètò ààbò àti ètò ìfọ̀kànbalẹ̀ nínú ìlú ọlọ́run bá jẹ́ ká mọ̀ yìí pé tí wọ́n bá sọ pé èèyàn ń rí ìlú gbé ìtumọ̀ ẹ̀ ní pé ààbò wà ń bẹ̀ ìlú téèyàn bá ti ń gbé tí ò sí fọkànlá balẹ̀ ń bẹ̀ ìlú kìlú nù kìí ṣe ìlú re ìlú téèyàn rí gbé kódà kéèyàn ó lówó ń bẹ̀ kó bímọ ń bẹ̀ tí ó bá ti sí fọkànbalẹ̀ eléyìí ọ̀rí kò rí ìlú gbé eléyìí ó wà sí tọ́nà ọba sọ nínú suratul fatih aya 27 ọlọ́run bá sọ pé laqad sadaqa Allahu rasulahu ar-ru'ya bil haqq la tadkhulunna al-masjida al-harama in sha'a محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا ọlọ́wọ́ bá sọ pé ọlọ́wọ́ bá ti mú àlà níbi sallallahu alaihi wasallam ó ti sọ di òdodo ẹ wọ ìlú mẹ́kà ẹ wọ ààyè abèwọ́nì ààyè alápàlẹ́nì tí ṣe ìlú mẹ́kà ẹ wọ ní tí ò níyèméjì ìgbébẹ̀ yín kìí ṣègbébẹ̀ lásán àmì níyìn ní tó ṣe ìpè security ó wà fún yín torí pé tí ọba ti pẹ́ kà gbébẹ̀ lásán tí ò sí fọkànbalẹ̀ tí ò sí ààbò ẹ̀ rílu gbé ṣùgbọ́n ọlọ́run ọba sọ pé ẹ gbé ìlú mọ́kà lẹ́nu tó ṣe pé kí ni o ìfọkànbalẹ̀ ó wà ààbò ó wà nígbà tí ẹ bá wọ bẹ̀ ẹ ń múra tí wọn ò jí ẹ ṣe ẹ ṣe tó ṣe pé ńgbẹ́ ẹ bá parí ẹ̀ ẹni tí ó farí ó farí ẹni tí ó gẹrun ó gẹrun láti ká fún ẹ ní páyà lérè wípé bóyá dúkìá yín Yúsúfù ẹ̀ẹ̀ní páyà lérí ẹ̀mí yín ẹ̀ẹ̀ní páyà lérí ìjọmọlúwàbí yín nínú àyà yìí ọlọ́run bá ṣe àdéhùn fún ànábì sallallahu alaihi wasallam wípé ó ti wọ ìlú Mákà náà ìlú Mákà tí a ti lé kó yọ padà wọbẹ̀ ṣùgbọ́n wíwọ bẹ̀rẹ̀ kò lè nítumọ̀ tí ó bá já sí pé ó jẹ́ ìlú ìfọ̀kànbalẹ̀ fún ọlọ́run bá tún wá sàní wípé wíwọ bẹ̀rẹ̀ o pẹ̀lú fọ̀kànbalẹ̀ ni pẹ̀lú ààbò tó dájú lérí dúkìá lérí ẹ̀mí òun náà ni yóò jẹ́ bákan náà ọlọ́run bá tún jẹ́ kí a máa pàtàkì ààbò látara yìí pé nítọ́ ga jù téèyàn máa ń ṣe fún ọmọ àbí fún òbí àbí fún mọ̀lẹ́bí òun náà ni kó fi wọ́n sáàyè tó ṣe pé ìfọ̀kànbalẹ̀ ó wà ń bẹ̀ ààbò ó wà ń bẹ̀ tábàlọ́wọ́ náà suratu Yusuf aya 99 ọlọ́run bá sọ pé falamma dakhalu ala Yusufa awa ilayhi abawayhi وقال ادخلوا مصر إن شاء الله آمنين nígbà tí àwọn tí ó jẹ́ fámílì ànábì Yusuf alayhi salatu wassalam tó di wípé wọ́n dé ìlú Egypt ànábì Yusuf alayhi salatu wassalam ó gbà wọ́n lálejò ó ṣe máraba wọn ó ní pé udkhulu Misra in sha Allahu aminin ẹ wọnú ìlú Misra ẹ máa gbébẹ̀ lẹ́yìn tó sì pé ìfọ̀kànbalẹ̀ ó wà fún yín kò ní sí hílàhílò kankan láti ìgbà tẹ́ bá ti dé ilẹ̀ Egypt títí tẹ́ fi máa bíbẹ̀ lọ láíláí ẹ rí pé anabi Yusuf alayhi wa salam ọwọ́ ààyè tó dáa ààyè ìfọkànbalẹ̀ ọwọ́ bẹ́ẹ̀ láti fi àwọn òbí rẹ̀ sí àtàwọn fámìlì rẹ̀ ní inú ìfọkànbalẹ̀ nínú ìbádùn bákan náà láti lè fi máa pàtàkì èyí tó tún wà fún ààbò nínú ìlú ọlọ́run bá jẹ́ kó yẹ wá yí pé ìjọsìn ṣíṣe nípa rírọ̀rùn rẹ̀ ó ní í ṣe pẹ̀lú kí ààbò kó yanrantí ẹ sọ fún mi tó bá ṣe pé bí irú bí irú nàìjíríà ṣe rí yìí tó ṣe pé kò sí fọkànbalẹ̀ kò sí fọkànbalẹ̀ lérí ẹ̀mí lérí dúkìá lérí ìjọmọlúàbí èèyàn tó bá ṣe pé bẹ́ẹ̀ náà nílùú mọ́kàsírí ni èèyàn mélòó ni ó gbèrò láti sọ pé òun fẹ́ lọ sí hajj tó bá ṣe pé èèyàn mẹ́wàá ẹni gbà lérò tẹ́lẹ̀ tí ọlọ́run má jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ ó pọ̀ ní ìlú Saudi Arabia àti orílẹ̀-èdè tiwa náà kọ́nà kó bá wa dá ìfọ̀kànbalẹ̀ padà síbẹ̀ àti gbogbo orílẹ̀-èdè ayé tó bá ṣe pé bí ìlú Nàìjíríà ṣe rí ní ìlú Saudi rí tó bá yẹ pé èèyàn mẹ́wàá ńlọ́fẹ́ ṣe hajj tẹ́lẹ̀ wọ́n kú méje àbí kí wọ́n kú mẹ́ta torí pé kọ̀sẹ́ńtọ́fẹ́ lọ fira rẹ̀ sínú ewu kọ̀sẹ́ńtọ́fẹ́ lọ fira rẹ̀ sínú ewu ìyẹn lọ́fà tó fi já sí pé ọlọ́wọ́ bá ṣe ìfọ̀kànbalẹ̀ ó ṣe sí ìlú mọ́kà kó fi lè já sí pé ìjọsìn ó fi lè máa rọrùn ní ṣíṣe tó ti já sí pé orígun pàtàkì kan lọ́jẹ́ nínú orígun ẹ̀sìn Islam ọlọ́wọ́ bá sọ pé wà ìjà annal واتخذوا من مقام إبراهيم مصلى واهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود من سورة البقرة ونوبا وسبحانه وتعالى وجاكو يوانينو آية يويبي إري النبي صلى الله عليه وسلم في رأسي فانواجوري جاكي موما ọlá tí ọlọ́run ọba tí ó ṣe sí ìlú mọ́kà àti bí ó ṣe jẹ́ okùnfà kí ìjọsìn ó lè rọrùn níbẹ̀. ìjàánà wa ìjàánà albayta masabatan linnas nígbà tá a ṣe ayé abẹ́ wọ́nì ayé alápàlẹ́ ìlú mọ́kà tá a ṣe ní masabatan linnas ní èèyàn máa jẹran tó ràn láti lọ torí pé téèyàn bá lọ lọ́dún yìí tó bá ti tún di pé hajj tó ń bọ̀ lẹ́mí rí ó tún ti nàmá wípé à ah, òun fẹ́ ṣe hajj òun fẹ́ lọ ṣàbẹ̀wò sí ilé ọlọ́wọ́ba wa subhanahu wa ta'ala kì í wá sí pé a mú ẹ̀mí àwọn èèyàn rọ̀ mọ́ ìlú Mẹ́kà lásán a tún wá fi nǹkan tí ó fi rọrùn a tún fi tì ó náà ní pé wà amna a jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ ó wà ń bẹ̀ a jẹ́ kí ààbò ó wà ń bẹ̀ láì sí ààbò ẹ̀mí ó kú ò ṣùgbọ́n ọlọ́wọ́ bá fi ààbò tì í tí a ti ń bẹ lọ́wọ́ wípé kí ààbò náà kọ́nà ọba jẹ́ kí ọ máa tẹ̀síwájú lọ láíláí èyí tí a nílò nínú ayáyé ni wípé ìjọsìn a máa rọrùn nígbà tí ààbò bá wà nínú ìlú ṣùgbọ́n tí ọba sáàbò pàtàkì jùlọ ní hajj a rí pé kò ní rọrùn eléyìí náà lára pàtàkì ààbò ni bákan náà lára ń tádùn fi pàtàkì ààbò Ibrahim alayhi salatu kò mú ìtọ́jẹ máa bò kò mú ní nǹkan tó fúyẹ́ kò mú ní nǹkan tó kéré nínú àdúrà tí anábì Ibrahim tí ó tọrọ àdúrà tí anábì Ibrahim tọrọ pọ̀ láre tí ó tọrọ níbẹ̀ tí ó jẹ́ kí a máa pàtàkì kí ààbò wà nínú ìlú òun náà lè tọ́ tọrọ ní nǹkan tó jẹ máa bò ọlọ́run bá wa subhanahu wa ta'ala sọ nínú suratul Baqara pé wa idh Ibrahim nínú àyà tí a kàtàn لناني وإذ قال إبراهيم رب جعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير آية 126 سورة البقرة أنا بصو فوان نبي صلى الله عليه وسلم كي سيونتي فوان جوري nígbàtí ànábì Ibrahim tó sọ pé Rabb ìrẹ́ ọlọ́run ọba mi ij'al hadha baladan amina ṣe ìlú yìí yẹn ní ìlú Mẹ́kà ṣe ní ìlú tó ṣe yí pé àbọ̀ dájú ń bẹ̀ àbọ̀ wà ń bẹ̀ warzuq ahlahu mina thamarat bákan náà àwọn tí ń gbébẹ̀ pèsè fún wọn ìjẹ́ ẹ̀mú rọrùn àwọn èso níranran pèsè fún wọn tí a bá wo ànábì Ibrahim alayhi salatu wa salam ó tọrọ nǹkan méjì nínú àyà yìí nǹkan àkọ́kọ́ òun ni ààbò nǹkan ẹlẹ́ẹ̀kejì òun ni ìjẹ́ ẹ̀mú rọrùn ṣùgbọ́n kí lọ́kọ́kọ́ tì síwájú òun náà làbò torí pé ibi tí ọba ti sáàbò ìjẹ́ ẹ̀mú èé rọrùn ń bẹ̀ ìyẹ́ fàtúnfẹ́já sí pé ààbò ní máa bí gbogbo nǹkan òun máa bí kíjẹ́ ẹ̀mú kó rọrùn kétọ́ ọrọ̀ ajé kó dáa yálà fún individual ni o àbí fún orílẹ̀-èdè lápapọ̀ ìyẹ́ ìfàdúmí já sí pé anábì ibrahim alayhi salatu wasalam nǹkan tọ́kọ́kọ́ tẹ̀síwájú òun náà ni ààbò lẹ́yìn ìgbà náà lọ́wọ́ sàlàyé nípa ipe kéésà ààbò nìkan bí kò sí pé tí ń jẹ́ ìjẹ́ mú rọrùn pèsè rẹ̀ sí ìlú maka ṣùgbọ́n fáwọn wo man amana minhum billahi wal yawmil akhir àwọn tó bá gbàgbọ́ nìkan ni o tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó sì gbọ́ ọjọ́ gbẹ̀ndẹ̀ àkíyàmà gbọ́ qala wa man kafara ọlọ́run bá wá sọ pé àrárá kódà ẹni tó bá ṣe kèfèrí lóporó ọgbà tó bá sì ń wà ní ilẹ̀ mímọ́ fa umati'uhu qalila ìjẹ́ ẹ̀mú rọrùn òun ó ṣe fún ilé ayé yìí ilé ayé nìkan ní ọmọ ṣùgbọ́n lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kò ní í sàǹfààní kankan fún tó máa tọ́rọ̀hu ila adhabin nar wa bi'sal masir tó bá di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ìgbà ni ó wà lọ kẹsàn-án iṣẹ́ wa rẹ̀ èyí tó ṣe nílé ayé ṣùgbọ́n ní inú ilé ayé ń bì òun ó sì fún níjẹ mú rọrùn lóporógbà tí ó bá sì fi ń wà láàyè eléyìí ń tọ́ka sí pàtàkì tó wà fún kí ààbò wà nínú ìlú látara ike anábì ibrahim alayhi salatu wasalam ó ti síwájú àdúrà tó ṣe bákan náà lára nǹkan tí ń tọ́ka sí pàtàkì ààbò nínú ìlú nínú alukur'an òun náà ni pé ọlọ́wọ́ bá máa fi ṣe ìrìgùn lérí àwọn tó bá ṣe fún ọlọ́wọ́ba wa subhanahu wa ta'ala ọ máa ń fi ààbò ọ máa ń fi ṣe ìrègùn ìkẹ́ kan ni tó tóbi nínú ìkẹ́ èyí tí ọlọ́wọ́ba tí ọ máa ń ṣe fún ìlú lára àwọn tí ọlọ́wọ́ba ṣe ìrègùn eléyìí lé lórí tó sì ń tọ́ka sí pé nǹkan tó pàtàkì tó jẹ́ ìkẹ́ tó ga ni òun náà lọ́lọ́wọ́ba fi fi ń ṣe ìrègùn torí pé ọlọ́wọ́ba fi nǹkan tó ṣe pé kọ̀ lásùsí kì í fi ṣe ìrègùn lérí ọmọ ànábì Adam ó ní àwọn Quraysh àwọn aráàlú mẹ́kà ọlọ́wọ́n bá dìde sọ odidi súrà kan kalẹ̀ tó fi ń sèrègùn lé wọn lórí oore tó ṣe fún wọn tó ìjà sí pé ìtọ́ ga jù ń bẹ̀ òun náà ni pé ó jẹ́ kí ààbò wà fún wọn ọlọ́wọ́n bá sọ pé nínú súrà tó gbajúmọ̀ náà ni lè ilà fi Quraysh ilà fihim rihlata shita'i wa sayf فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ọlọ́wọ́ bá sọ pé pípa tó ń pa àwọn ashabul fil àwọn tí wọ́n digbádẹrù tí wọ́n kógun wọ́n sì mọ́kà yìí pé àwọn fẹ́ bi kàábà wò ó ìyẹn náà ni ọba habasha pé òun fẹ́ wó kàábà ọ̀nà ọba kò jẹ́ kó rí nǹkan yẹn tó ń ti bó pé gbogbo nǹkan tí máa jẹ́ nǹkan agbára níjọ́ náà ìlú dání kódà ó gbé dání ọlọ́run sọ pé pa wọ́n torí pé tó bá rí sí ẹ̀rù jẹ ẹ̀rù àti àpọ́nlé tọ́lọ́wọ́ bá fi sílùú mọ́kà àti àwọn aráàlú mọ́kà yóò di nǹkan tí wọ́n ṣàfikù pé àṣìwọ̀n ò tiẹ̀ àṣìwọ̀n ò tiẹ̀ tóbi tó báyìí là ń pọ́n wọn lé ṣùgbọ́n náà wọ́n bá sọ pé òun kọjú láti lè ṣe òun pa wọ́n rẹ́ torí kí ni lè ilẹ̀ fi Quraysh ilẹ̀ fihim rihlata ash-shita'i was-sayf kó lè já sí pé ìbárẹ́ èyí táwọn ará Quraish àwọn ará alúmọ́kà tí a ti bá ìrìn àjò ṣètẹ́ àti saif tí a ti bárẹ́ tí ṣùtẹ́ ìkàn wọn tí a máa jẹ́ ẹni tó ṣe pé ààbò wà fún wọn yálà nígbà tí wọ́n bá ń ṣe ìrìn àjò ti ṣètáhì ní o àsìkò ọyẹ́ tí wọ́n lọ sílùú Yemen àbí ti asaif àsìkò ooru tí wọ́n lọ sílẹ̀ Sham tí wọ́n sì rìn àjò lọ láti lè wá jíjẹ mímu lọ so òun ṣe kó fi lè já sí pé ìrìn àjò tí wọ́n máa ń ṣe yìí tí fọ̀kànbalẹ̀ tí máa ń wà fún wọn tẹ́lẹ̀ sẹ́ẹ̀nì kankan ìtàǹpà pẹ̀lú wọn gbé ah, àwọn ará ilé ọlọ́run ọba nìyí kó sì tún lè máa kọ̀ntínú ọlọ́run ọba sọ pé n tóun fi ṣe nìyí látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ó sọ pé ìkẹ́ tóun wá ti fún wọn yìí o n tí wọ́n fi dúpẹ́ rẹ̀ náà ni pé òun náà ni kí wọ́n àìní wọn ọ̀nà ọba sọ di níní ebi ọ̀nà ọba sọ di ayọ̀ fún wọn ìkẹ́ kanu ìkẹ́ ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n amanahum min khawf al'am gbogbo ohun tí jẹ́ payà gbogbo ohun tí jẹ́ bẹ̀rù ọ̀nà ọba sọ pé òun gbé kó fún wọn òun wá fi ìfọ̀kànbalẹ̀ ààbò lérí ẹ̀mí lérí dúkìá lérí ìjọmọlúwàbí wọn ọ̀nà fi wá rọ́pò ọlọ́run bá ṣe èrègùn lé wọn lórí tábà tún lọ́wọ́ nínú sọ́rọ́tò náà àwọn míì náà tún wà tọ́nà bá ṣe èrègùn lé lórí báyẹn nípa kọ́ríà ètò ṣe pé káànet aminata mọ̀tùmá ìnà yàtí harisco ha rọ́gàdàn kò sí àsìkò mọ́ kálọ̀kà nínú sọ́rọ́tò náà ní ọwọ́ parí bí ọlọ́run bá ti ṣe ìkẹrẹ̀ lérí àwọn kọ́ríà yìí náà tó ṣe pé ike tọ́nà ọba sọ yìí òun náà ni pé ó ti wọ́n lẹ́ni ìfọ̀kànbalẹ̀ ó ti wọ́n lẹ́ni tó ṣe pé kò sí hílàhílo kankan fún wọn nínú ìsẹ̀mí ayé wọn lérí ọmọ lérí aya lérí ẹbí lérí ara kò sí fún wọn rárá bí kò ṣe pé wọ́n wà nínú ìfọ̀kànbalẹ̀ wọ́n wà nínú ẹni tó ṣe pé kò ní ìpayà kankan so eléyìí wọ́n tọ́ka sí pé láróore tí ọlọ́wọ́ máa ń ṣe fún ìlú òun náà ni kí fọkànbalẹ̀ ó wà ń bẹ̀ ìyẹn náà ló sì fọ́ tó fi já sí pé ọ̀nà ọba fi máa ń ṣèrègùn lérí ẹrú rẹ̀ díẹ̀ lára ìfọkànbalẹ̀ pàtàkì tí ó wà nínú ìfọkànbalẹ̀ nínú ààbò nínú alukur'an òun lélẹ̀ yìí á padà máa tẹ̀síwájú kí ni nǹkan tí máa ń ṣe jẹ́ kí ìlú kó ṣàfẹ́kù ààbò ìfọkànbalẹ̀ nínú ìlú kí sì ni ọ̀nà àbáyọ nínú Islam kí ọlọ́run bá kí ó sọ wá di jọ́ mẹ́jọ ọ̀làlá ilaha illallah subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.